ìran ọgbọ̀n kálé méje àjọ àti hin ọlọ́run. ó yẹ kí olùgbàgbọ́ hin àjọ náà kọ́hàn ká hin ọlọ́run. abájọ àhin akẹ́kọ̀ọ́ nínú bíbélì àhin àgbàdúrà ọlọ́run àhin àyin ọlọ́run káàmì erin yìí ó lè yẹ ká gbé ẹ̀bùn ya kó ilé ọlọ́run torí iṣẹ́ rẹ̀ jésù pàṣẹ kárí gbogbo ọmọ àyàn a sì rántí òkun bá a ti kárí inú àwòrán ti ọmọ àyàn jésù náà àjòkó ká jẹ ká mu papọ̀ búrẹ́dì ìyá àjẹ ìyá ọ̀ra jésù wáìnì ìyá àmú papọ̀ ìyá ìrántí ẹ̀jẹ̀ rẹ̀ yóò ta ilẹ̀ kàńgbáyàlà nọ́wọ́ ẹ̀ṣẹ̀ ó yẹ àyà náà bá jọ ká ṣe ìrántí ikú jésù tí nairu ikpanate titi ihe ndị.